lórí ìlú. والإمامة الصغرى wa'imatan sugro òun náà ni máàmù ńlá òun náà sì ni ìmáàmù kékeré kama káà na nàbí yuna muhammadun sallallahu alaihi wasallam annabuwa muhammad sallallahu alaihi wasallam imamu méjèèjì lọ́lọ́n fi se ọjọ́ lórí ìlú ọjá darí bákanáà annabuwa muhammad sallallahu alaihi wasallam òun náà ní sin tún sáájú wọn kírùn níbi láti pé àkíyèsí wa wípé bẹ́yàn bá kájú ẹ̀ tí ó ní tẹ́yàn fi sáájú kírùn àwọn mafahimu khati'a àwọn àsìgbọ́ kan tí ọ wà láwùjọ ti wà lónìí ó ní ìdíkásà kíèsí rẹ̀ èyàn jẹ́ olórí gbogbo olórí tí ọba jẹ́ kọ́dàbọ́ jẹ́ president country ǹjẹ́ ìwọ̀ ni kí ó pé wọn ó sì kọ́ ọmọ ìmì náà ní ìsẹ̀ máa mú yí lójú tí wá lónìí gbà kí ló tún kàn bí ọ̀rọ̀ ìmọ̀mù yóò tún máa bá wọn àfáà dù òye tí wọn náà nínú àwọn misconceptions tí ò rí bẹ́ẹ̀ ni annabuwa muhammad sallallahu alaihi wasallam bó ti jó lórí orílẹ̀-èdè òun náà tó ní gíní àmúnin tó tó se ìmọ̀mù òun ọ̀gbọ́dọ̀ jẹ́ pé torí pé mi lo lórí orílẹ̀-èdè wọ́n lè mi náà ni ìmáàmù yìí kíyàn má ka ju ìtẹ́yàn fi ṣe ìmáàmù pọ̀tí àkíyèsí tà ń pè lónìí ni pé kò sí ń tọ́ta kò kọ́dọ̀ dáa kí wọ́n gbọ́ pé ní mínísírì yìí ta ni tatúnnù wájú wa kọmíṣẹ́nà náà ni òun náà ni ìmáàmù wáyà yìí kò sí ń tọ́ dáa tó tàdé government house kan ní ta ní ìmọ́mù à gọ́ọ̀nà náà ni bọ́bá ní tọ́ kájú ẹ̀ tẹ́yàn fi se ìmọ́mù gbogbo ẹ̀lá nẹ́bì se pọ̀ ẹ̀rí ìtawà wá ń gbọ́yé lónìí pé ah, iṣẹ́ tàwọn àfáànú bá <laughs> àbítàwà náà bóhun náà bá ti ẹ̀ lóhun fẹ́ se táwà náà ọmọ ìpà ah, èwo la sé jù gbogbo ẹ̀lẹ́fẹ́ kó ní kò rí bẹ́ẹ̀ o wọ́n bá ní kí ló dé oníbẹ̀ẹ̀là nẹ́bì se bẹ́ẹ̀là búbákiri se bẹ́ẹ̀ ni ọmọ rú se wọn ò láwọn jò lórí orílẹ̀-èdè kí wọ́n mọ́ lè sáájú àwọn èèyàn kírùn ọlọ́nkọ́ mọ́sá dárúgbà dáadáa bẹ́ẹ̀ kọ́dá padà sáwùjọ mùsùlùmí torípélé ìta ní tanra wa ni pé ẹni tí ó tún wá lè dó wájú pé ẹsẹ̀ kọ́ mọ̀ kí n kírùn wọ́n mọ̀ kéré tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ òun ló fi ẹ̀ká pàkíyèsí ara wa kama rántí pé àdó àti musulmi ni rọ́bà náà àti na fi dúnìyà hasanatan wà fi al'akhirati hasanatan wà kí na ọlọ́njẹ́ àrí ayé kọ́ dá kálìkì àmà náà dá àdúwà musulmi nù torí náà olúwa lè kó ìmáàmà méjì pọ̀ fúnyàn gẹ́gẹ́ bó ti kó pọ̀ fa annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó rólé lẹ́yìn annabi bọ́lọ̀ ń bá se bẹ́ẹ̀ fẹ́ nìkan lónìí náà kóhun náà má ríra rẹ̀ ń rí pé àwá ti kọjá àtúnmọ̀ wá àtúnmọ̀ sí ìmọ̀mù masalasi àwa tí a sì ń tò lẹ́yìn wọn náà káwà náà mọ́ sí islamu gbọ́ pé ààyè se gbogbo ẹ̀lẹ́yìn fẹ́ kó ní kọ̀lá ìfí o èmi máa sọ fáwọn èèyàn bí tí ọ̀rọ̀ bá wà tẹ́mi fi jáde ní university madina vc náà ni ìmáàmù mo yẹ ní ìmáàmù mi gbọ́ kájú ẹ̀ òun náà sì ni ìmáàmù university imamatun kubra wa imamatun sugra kò sí tó burú ń bẹ níbi iṣẹ́ tí ẹ náà mọ́ ma wọ́n tí ń se bẹ́yìn àyíná sí ìwọ̀ e ibi iṣẹ́ òun náà ni ma mú ń gbọ́ kájú rẹ̀ ọ̀dá irúbi tí rú ẹbáwọ̀ ẹja encourage wọn àmọ́ bẹ́yìn bá ti mọ̀ pé àwọn ọ̀kájú ẹ̀ kọwẹ́ni tí ọ sojú rẹ̀ lídìí rán nínú fíkú àárín yìí pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ìmáàmù ọ̀rùn àbí máa tú kò bọ̀rọ̀ náà gbogbo ẹ̀ náà nìdájọ́ ìbáwí alimáàmù ibn taimiyya rahimahullo nínú tíra àwọn minhajjú sunnatin nabawiyya fi nákùdì kalami shi'atil kọdariya wọ́n mas'ala ìmáàmù lẹni tí ó wà ń wájú àbẹ́nita rọ̀póhun lọ́yẹ̀kọ́ wà ń wájú yàní àwà náà rí nísìn pé ah, ah, a bàbá dálẹ̀ ta bá tún sà à ah, lámọ́yìn ọkọlifáì ju làkásẹ̀gbè lọ ìmà ìmáàmátán kòbùrọ̀ au ìmáàmátán sògùrọ̀ ìyẹn ni pé lólórí ìlú lálákòóso àà ẹni ìdájú ẹni báyìí lọ ní máa mú orí ìrún náà ibn taymiya ní àwá náà ọmọ pé a gbogbo tí ọlọ́run àtànẹ́bì ní káwò bá bá fẹ́ yan ìmọ́mù ọ pé lára ilé ìjú ẹni tí ọ wà ń bẹ̀ ìlọ mọ́lẹ̀ṣẹ̀kùn kí ni dájọ́ rẹ̀ ibn taymiya ní kìí se pé máa mọ̀ tọ́ yẹ kí wọ́n yàn ìrùpọ̀rọ̀ yẹ ti yé ìyẹn ni pé bẹ́yàn bá rò pé èmi ni the most qualified àbáwọn èèyàn náà rí pé àà òun lọ qualified jù ìmọ̀ ìmọ̀mátán kò bọ̀rọ̀ au ìmọ̀mátán sọ̀gọ̀rọ̀ ọlọ́wọ̀n wá kọ́ wọn ìyàn kọ́dá wọn se kèé ta rẹ̀ kọ́dá wọn bínú rẹ̀ gbogbo ń tọba rí ó pé òun sáà kí wọ́n se gíní òun kí wọ́n yá ìjẹ́ tó kù ní pé a dá opposition lẹ́ pé ẹ̀fílẹ̀ bàbá ti wá dìbáhun káwà constitute ara wa into an opposition party inú masalasi ìmáàmù tẹ́ wíwọn ò rí bẹ́ ẹlọ́wọ́ tí báyìí ìmáàmù bá jí ṣe kìnnì kan ìmáàmù irúurun wo lẹ kílẹ̀ kan yẹ ẹ̀kẹ́ alfikiwa alálùmọ̀dá ibi lárúbáà ni ọgbẹ̀njí máa ń dánrú ẹ̀wù ọ̀gbọ́ ìsìláàmù yìí ìdájọ́ ìsìláàmù ni pé kọ́dà bẹ́yàn bá fagbára jẹ ìmáàmù <laughs> kọ́dà bọ́ bá ṣe gíní bọ́ bá fagbára jẹ ìmáàmù táwọn èèyàn náà sì ti gbà ẹ̀ pàájí <laughs> tẹ́jìbò àlẹ́ìkà tọ́à tẹ́jìbò àlẹ́ìkà àtọ́à kọ gbọ́rọ̀ sí lẹ́nu di dandan fún ọ ní imamatan kòbọ̀rọ̀ kò tó lẹ́yìn rẹ̀ kírùn di dandan fún ọ fi imamatin sògbọ̀rọ̀ kí ni ṣẹ̀rí àwòdé bẹ̀ ni pé dar jù ká wá orí lọ bí ṣẹ̀rí àti gbé kalẹ̀ ká tó ma wá orí kí ni ṣẹ̀rí à ní akọ́sí ẹ̀kọ́ fàgádá gọ̀dọ̀ ha àbúrú kọ́ràbò orí ọba wá sá lọ́ngbà táàntí ilẹ̀kùn àbúrú lọ́wọ́ kọ̀ is a general principle no sharia daru al-mafsada muqaddamun ala jalbi al-maslah kari mamu ti ọmọ kí ó jẹ́ lè lọ lóòtọ́ dá orí ni àmọ́gbèlé ìtí wà ń bẹ̀ yìí táwọn èèyàn náà sì ti lóhun náà ní ìmọ́mú kí wo tún wá dìde o tún máa di opposition nù masalasi ọ dàrú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ al'imamatu al-kubra gbogbo ọ̀nà tí yẹn bá fi rápálá tí ọ bá fi jẹpọ̀ náà ni wọ́n yàn èyí sallallahu alaihi anábi láfi tí ń bá ń kéèkẹ́ ẹsẹ̀ tọ́lọ̀wò pé ẹsẹ̀ sàwá òun fílì ìmáàmàtì kúbọ́rọ̀ àwọn fílì ìmáàmàtì ìmáàmàtì kúbọ́rọ̀ bí má ń pàṣẹ tọ́lọ̀wò fọwọ́ sí rọ àwọn àṣẹ ìta wílànà ẹgbọ́dọ̀ tẹ̀lé o ìtọ́lọ̀un lóhun yọ̀nda kó wọn dandan ni wọ́n bá pàṣẹ ká tẹ̀lé méjì torí pé kí ni daru ulmafsada mọ̀kọ́dámún alajalibel maslaha àkọ́kọ́ tí ṣẹ̀rí ọkọ̀ wò ní pé èwo láàfi tilẹ̀kùn fìtínà bọ́bá jẹ́ lórí ìrún náà ni ìjọ tó bá níná fílá pàtàkì kan bẹ tànàbí ọ̀yẹrú ẹ̀ gbogbo obìnrin olóbìnrin ẹ̀pàdé wa lágó méjì òru mọ́jẹyàwó tí ọ lọ wọ́n náà má lọ má tẹ̀lé gbogbo ẹ̀lá nẹ́bì ti yàn anẹ́bì ní látọ́ àtàlí makhlókín fi máa sí ẹ̀tìlfààlì tẹ̀lálásẹ tẹ̀lálásẹ ọláàláò kí lálá rẹ̀ òun ni ìtẹ̀lé àṣẹ ni tọ́lọ́n dá kọ̀ gbọ́dọ̀ túnmọ̀ ìtakọ̀ àṣẹ ni ọ fi máa sí ẹ̀tìlfààlì àmọ́ tí ọba ti sí ihun bẹ́ ìrúnrún tí ń kí ìrúnrún tọ́lọ ní kákí náà ni tí ń bẹnu súnà nẹ́bì náà ni èyàn gbọ́dọ̀ kọ́dẹ̀ a gbọ́dọ̀ fúra pé ẹnìkan mọ́ pẹ́dé mọ́sálásí nítorí kó wọn bá kíjà mọ́ kejì kọ́dà àwọn àfáà tó fara mọ́ pé a lè kíjà mọ́ púpọ̀ náà àwọn àfáà gbogbo ẹni tí mọ́ pé bídíà ní kẹ́yìn ó méjì mọ́sálásí kò rí bẹ́ẹ̀ o المسألة خلافية بين الفقهاء ọ̀rọ̀ méjì ni àwọn alfa wí ń bẹ̀ pẹ̀lú ẹ̀rí tó ń kálukú wọn ní mo sì ti sọ fún ipa lè fẹ́rú ẹ̀kù nínú àwọn masá ìlò fara'íyà fẹ̀kàhíyà òun lànàbí fi yú fáwọn sọ̀hábẹ́ ń jọ kan pé láàyù sọ́lìyàn na áhàdùkùn ìlà fi bá ní kóró ìzọ̀ ẹ gbọ́dọ̀ kírun alásàrí lónìí o wàfíìrì wáyà ìrún bóhùrì lónìí o àyàfi kẹ́ dé bà ní kòrò ìdọ̀ ìrún bá wọn lọ́nà wọn pín sí méjì àwọn sọ̀hábẹ́nu o annabi ó sì sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ kan náà lọ́sọ̀ kò sì pẹ́ nìkan nú wọn kọ́ dá wí fún lẹ́yìn pé bọ́yángbà ń but understanding wọn very tí ó sì nífẹ̀ẹ́ òun mọ́ sọ ń gbé oníhun pé àíkàn pé báyìí ní kì ní ìtumọ̀ ọgbọ̀dọ̀ ní bésìsì o mọ́ sọ ń gbé oní mo ní pẹ́yàn bá ń pé ìtumọ̀ ilé iná lọ báyìí tí ọ bá sí bésìsì fún ní èdè lárúbáwá ní kùránì ìtumọ̀kítuma ni torí àwọn masá ìlú báyìí àwọn sọ̀hábé náà wọ́n pín sí méjì ìjọ náà kí lọ fa àwọn kan náà níta nẹ́bi ní ah, kámọ́kírùn àbíta bá débi báyìí kọ́dà bá sì kò rún náà bá yà lọ ní àwọn oníkì òdìta bá dé àsìkí ìdébẹ̀ àwọn apá kejì ní àà ah, níta nẹ́bi ń wí ebi lárúbáwá niwá ebi lárúbáwá là nẹ́bi náà sọ mẹ́yàn bá sọ ọ̀rọ̀ bá ilé dé wa ìtúnmẹ́ ní pé ẹ̀yára o kò pé bírùn bá bá wa ní ojú ọ̀nà káwà lọ́rùn lára torí náà àwọ́ kẹrùn bàbá wá kẹrùn tán a ma tẹ̀síwájú àwọn méjèèjì wọ́n sì tún jọ pàdé wọ́n lọ bá annabi sọ̀lọ̀lọ̀ annabi ó sì bú ẹnìkan náà méjèèjì torí náà irú àwọn masáìlù báyìí tí è se masáìlù fẹ́ẹ̀nú mo ní kọ́dà gbọ̀gbọ́dọ̀ máa dìjà nù mọ́sálásí mo ti má pèjúwe wá àsọ̀látò kairu mínà naomi ẹ̀yìn àkọ́kọ́ láàpẹ ni àbẹ́ ìkejì láàpẹ ni ọgbọ́dọ̀ dìjà tẹni ọba gbọ́ṣẹ̀ rí àyí tí ọba ti jẹ pé fẹ́ẹ̀nú lólò kí ní fẹ́ẹ̀nú ni pé bá fà mí ti máa sẹ́nu ìfẹ́ẹ̀nú lè yìn àbí bá ti máa se mọ́sálásí ti wánu ìfẹ́ẹ̀nú nà àmá kílẹ̀ rí tí kílẹ̀ rí tí wọ́n á ilé ilẹ̀ mérí kó súnmọ́ ọgbọ́dọ̀ dìjá àwọn masáìlù tí ò ní di pé ẹnìkan pé bóòlẹ̀ rí kan ó clear masáìlú àkídà ọ̀rọ̀ imani kèé sí èméjì ń bẹ̀ o ẹnìkan ní pé wọ́n ní bídí àdá ẹnìkan ní wọ́n ní bídí ọ̀dá ní o àti ńlá àti kékeré rẹ̀ torí náà bí ìmọ́mù ọ̀bá se ń tàn nẹ́bí ní bọ́bá ti sí ẹmọ́ tẹ̀lé òpin ìgbà tí ń bá ń kírù rún irú àdúà tọ́lọ́run kọ́dà bí wọ́n mọ́ kéwú jù lọ ọmọ ṣe kíní ọmọ tó lẹ́yìn rẹ̀ ni o sì gbọ́dọ̀ wá sọ rẹ̀ di pé gbogbo tí ọba wí ẹjẹ́ kí málàmù ó dé gbogbo ẹ̀wọ́n yanjú nísìn tẹ́yàn ọmọ wá ju kọ̀ntúrò mọ́sálásí mọ́mọ́ mù lọ́wọ́ ọ̀dá on record صلى النبي صلى الله عليه وسلم خلف عبد الرحمن ابن عوف se iye meji n bẹnu pe ta lọ dáa jù náà nẹ́bí àtàbàràmán ibn awfi kọ̀ gbọ́dọ̀ sí iye méjì bàtà nẹ́bí kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n gbẹ̀rún dóúnjọ́ kan wọ́n tètè rá nẹ́bí wọ́n ti àbdùrahman ibn awfi síwájú anẹ́bí wá dé àbdùrahman fẹ́ bọ́ ẹ̀yìn anẹ́bí ní kò dúó fasọ́lá wàrá o lè dájú ìmáàmù lọ ibn taymiya ni tajuzu imamatul mafduli ma'a wujudi al-fadil ó lè wáyé bẹ́ẹ̀ kò pé ìwọ́n mọ̀ àwọn náà mọ̀ pé ọmọ kí ó jẹ ní jẹ ń bẹ wájú ìlọ àmóhun ni wọ́n yán minimum qualification tí yẹn sì ní òun náà ní ọmọ kẹun lẹ́yìn rẹ̀ lópin ìgbà tí ọba ti kírùn-ún tí olùwọ̀ faramá bọ́bá sì sí bọ́bá jẹ́ ìmáàmà kúbọ́rọ̀ tó lórí ìrú náà ní ìjọ tí ń bá tí ń pàṣẹ tí ọlọ́wọ́ ọgbà ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé o látọ́ àtàlé makhlukin fi máa sí ẹ̀tì olórí àdarí àti gbogbo ọ̀nà tàà bá tú sí kọ́lá wa min dùrìyàtì annabi ibrahim ọmọ annabi adama lòun náà aléhìmá sọ́látù wọ̀sọ̀lá èyàn lànàbí ibrahim in ti ma jẹ́rò nọ́ọ̀mà nìyàn ó lè wá sí ìròrí annabi ọlọ́run náà òun lànàbí fífin rìn lẹ́lọ́lọ́run fífin rìn lẹ́nu alkùránil kẹrìmù pé kúl inna ma ana basharun mithlukum èèyàn bí ti yí ni mí àmọ́mọ̀ yàtọ̀ sí yí lọ́nà kan kí lọ́nà ni yóò ha ìlàyà gbogbo ẹni tí máa ń bà nẹ́bí ọlọ́run du eléyìn o ti tàṣì àgẹ̀rẹ̀ o ti kọjá àlà àmọ́ níyàwó bà nẹ́bí ọlọ́run ti ní bí ma bà nẹ́bí ọlọ́run ti bí lówó kọ́rà bà nẹ́bí ọlọ́run ò lówó iná ma á bàṣàrù àmọ́ o yóò ha ìlàyà ẹnìkan ọgbọ́dọ̀ kílèmù pọ̀hún receive revelation of annabi ọlọ́run ọlọ́run ò lè bẹ́nìkan sọ̀rọ̀ yàtọ̀ fún kíni báwọn annabi ọlọ́run gbọ́ọ̀rọ̀ kọrọ̀ táwọn kan sọ ń jọun ti rọ́padà jánà àwọn agbága kan kalẹ̀ pé àga ti jìbìrì ìlú nù àga ti kíní kan lẹ́yìn annabi kò sẹ́nìkan tí màláíkà jìbìrì wa bá mọ́ kò sì ní wá bẹ́nìkan mọ́ èyàn ò sì mí gbáwọn èèyàn lójú yúhá ilẹ̀ annabi ní ìyàtọ̀ èmẹ́ àtẹ̀yìn ní pé ọlọ́run se mi lẹ́sà iṣẹ́ tó bá fẹ́ rán sí yín trú tèmi ni ó fi ma sọ fún yín èyàn gbọ́dọ̀ bá annabi ọlọ́run dù yí wọn pàtàkì jùlọ tó bá jẹ́ kan nọ annabi wa muhammad sallallahu alaihi wasallam ní ti torí wa tọ́lọ́run rán sí àwà sọ pé ọ̀sá annabi mi mọ́lẹ́yìn tóun ẹ̀rí kó ti pé kò sáà nẹ́bí ọlọ́run mọ́ lẹ́yìn muhammadun sallallahu alaihi wasallam gbẹni tí ń wí ń tójú rẹ̀ tó àbẹ́yìn tẹ́ ń pe tí wọn lágbára náà mọ́ wọn láà ẹnìkan yọ lára ògiri ní ń pé báyìí ní ẹsẹ ṣètọ́nì ní o yóò há ìlàyà annabi ọlọ́run ló nìyàn gbogbo ẹni ọ bá sì gbà pọ́mọ lẹ́yìn annabi lòun òun làwọn kọ̀dìyà ní ahmadiyya tí gbogbo àpá alágbàáyé fi pè wọ́n tí wọ́n fi níwẹ̀ ṣe musulmi nù gbogbo ẹni ọba ti gbà pé annabi ọlọ́run kún ó tún dé lẹ́yìn muhammadun sallallahu ọ́tako kùránì ọ́tako hadithi kí olúwa ní asànẹ́bí ibrahim ní asáájú mọ́ wá ní gẹ́gẹ́ bí ọmọ nìyàn tọ́lọ̀n sáwọn ànẹ́bí ọlọ́run náà ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lọ́lọ́run fi máa pé àà ẹmọ́ gbé wọn kọjá ibi tí mo fi wọ́n sí o ẹnu yàtọ̀ wọn ni pé yúhá ìlàyè òun nígbà táwọn ká nẹ́bí ọlọ́run ọmọ jẹun kọ́ mọ́ lọ́jà àwọn lélé yóò lè já nẹ́bí ọlọ́run olúwa ló kùrọ ní ànẹ́bí ọlọ́run ọ jẹun bọ́bá sì ní nǹkan rà lọ́jà ó lọ gbogbo àwọn tí àwa náà fi ń fayé ni àwọn onímìmọ̀lá ẹlòmíì wọ́n fẹ́ lè torí yún pé kóhùn ó di aláìmọ̀kan torí wọ́n fẹ́ fayé sú gbogbo mobahat gbogbo gíní mobahat kí là ń pè ní mobahat àwọn tó wà permissible tó lọ́wọ́n ò pé láìfi ní kò sí ládá ń bẹ́ kò sí sí gíní kò sẹ́sẹ̀ ń bẹ́ bí a bá rí àfà ń bẹ́ àbí mọ́mú àdánwò dígbà àfà náà ya kúlú àtọ̀ wọ́yá mṣí fil aswak nǹkan ni bí àfáà bá ní àwọn ẹlẹ́ha àtàwọn ọmọ ẹjáwà náà lọ fún recreation ẹwà gbàtẹ́gùn ní ẹ̀bá dánrú ẹ̀wò ńlẹ̀ yóòbá yàyìn àfáà náà <laughs> kí ni ngbà wọn ọba ti se haramu ní ẹ̀bá dé saudi tó délẹ̀ lárúbá nìsìn àwọn ìyàwó àfọ́ lọ swimming pool àmọ́ wọn ní bọ́ra lẹ́ pẹ̀lú àbáyá wọn náà wọn náà mọ̀ wẹ́ minal mubahat ẹmọ́ fi ayé ní àwọn èèyàn láà olúwọ̀ gbé ṣẹ̀rí àtàfà alẹ́ kó gbé ti ọmọ kéwúlẹ̀ gbogbo tọ́lọ̀ bá lóun yọ̀nda fọ́mà nẹ́bí adama kó se ọyọ̀nda fàáfá ó sì yọ̀nda fún kíní ọyọ̀nda fọ́mà kéwú ẹnu pé ìkìlọ̀ ni pé káàfó jìnà sí rújú káàfó se kíní kó jìnà sí ọ̀nà tí wọ́n fi máa rò pé àbí àbí àbí kó se kó kò ta ń kọ́ wa bẹ́ annabi sọ́lọ́sọ́lọ́ sọ̀fíyà ìyà ńlá wa ìyàwó annabuwa muhammad sọ́lọ́sọ́lọ́ ó wù pé ah, òun ti rí ọkọ̀ òun pẹ́ wọ́n sì ni wọ́n bẹ ní ìtìkáàbù sóhun ò lè rí wọn ní ìtìkáàbù ní annabi jí ó yé wọn pé ẹni ọba ní ìdà àti rí mi ní ìtìkáàbù nù ikọ́ wáwọ̀ ọgbèrè ẹ̀skíwùsì pé ẹbá ń pè èmi ò lè dúó di ìgbà tí wọ́n ìjáde ìtìká fún mo ní tí mo gbọdọ̀ rí wọn fún kìí sí wọ́ sọfíà wá bá nẹ́bì ní ìtìká fún ànẹ́bì sì jáde lọ bá àmọ́ yọ jáde lọ bá ní o èsì pé káwà sọ di àyè ìgbàlejò ìyàwó gbogbo nǹkan lọ́lẹ́kọ̀ọ́ ànẹ́bì sọ̀rọ̀ sọ́lọ́mù wá ń jáde ìyà ńlá wa rọ́bí allahu anha òkun sí kùn lálẹ́ ni àwọn ọkùnrin méjì kan wá ń rìn lọ ti wọn bẹ́yàn bá ti mọ̀ èyàn dáadáa kọ́dà bẹ́yàn rí nóòkùn yóò dárin rẹ̀ mọ̀ wọ́n ti rí pàà nẹ́bì ni sọ́lọ́lọ́hu aléhì òsànlọ́ wọ́n sì rí pé ẹni ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yí obìnrin ni àmọ́ wọn ò máa torí àyà hijabu ti sọ̀kalẹ̀ ń gbà náà gbogbo àwọn tí ma pa àwọn ọmọ bóòlọ̀ kan náà àwọn ìyàwó ànẹ́bìrí wọn a máa fi ń rìnlẹ̀ pé kọbla nozuli hijab kọbla nozuli káyà hijab tó sẹlẹ̀ lámọ̀ wọn o gbogbo ẹ̀ntà bá ti ma tó fi di pé hijab dé àmá wọn ma ìyà ńlá wa sọfíyà rọ́bìyànlọ́hu àná but ògédé pé wọ́n rí ànẹ́bì pẹ̀lú obìnrin wọ́n bá tẹ̀sẹ̀ mọ́rin kójọ́ mọ́rin bí àdúgbò yọ̀bọ̀ òwì ọkà dàbí ẹ̀rin ni ọ̀pọ̀lọpọ̀ àfá ń fàyè ṣubú alẹ̀ fún rẹ̀ ń fi àyè ìrújúlẹ̀ fún rẹ̀ afẹ́ bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn èwo ni ẹwọlé wá kí wọ́n dó ń ta àbí ẹmọ̀ ìṣó mọ́sálásí ẹ̀yí fáwọn ẹ̀yà kìíní tó ń fẹ́ fẹjọ́ ọmọ wọn sùn ẹni ń bọ̀ mọ́sálásí àmọ́ àwọn wà nílé àdúrà rẹ́bà lọ bá ń bẹ̀ ọ̀hún àfọ́ ọ̀gbọ̀dọ̀ dánrun yíò wò bí wọ́n bá wíwí kú ìsì òun lọ́fà àbí àwọn èèyàn wá dé pé wọ́n ń dáwọn alájà lóhun lọ́wọ́ nulé alájà abo ìyàwó rẹ̀ àbọ́mẹ́ àbí ìyá rẹ̀ those are the only exceptions yọ̀bá ti sí ihun bẹ̀ tí ò sí inú máhàrámù rẹ̀ kọ̀gbọ́dọ̀ wọn ọ̀gbọ́dọ̀ pé ń dẹ́nìkan lóhun lọ́wọ́ nulé àwọn lángwéjì tó lẹ̀ lẹ́nu ti wà táà mọ̀ sí nkankan ló nínú wọ́n lálejò wọ́n lálejò pẹ́tàlejò ọba wá jáde yóò dòbìnrin o ń sẹ̀jú márùn tí wọ́n jọ wà ọ̀rọ̀ àsírí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ọ̀rọ̀ àsírí rẹ̀ lọ́wọ́ sọ kọ̀sáyé yí ń nú sẹ̀ríà o gbogbo ẹ̀ ní bẹnú gbésí ayé anẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam kọ̀sọ́rọ̀ àsírí tó ju kọ́dísẹ̀mí àlọ́hù kọ́wọ́lẹ̀lẹ̀ tí tùjàdílùkà fi zàújíhà wàtàṣtàkí ilẹ̀lọ́ ọ̀rọ̀ àsírí eh private affairs arábìnrin yìí lọ́wọ́ discourse pẹ̀lú annabi àmọ́bùlá aisha ló ń wà aisha ní kúntù máa húnmọ́ filgurfa filhujra mọ́ wà nù yàrá pẹ̀lú wọn but ẹ̀kọ́ tí ń bẹ̀m̀bẹ̀ ní pé aisha ní wọ́n wà ń gùn kan nù yàrá èmi sì wà ń gùn kan in gbọ́n tí wọ́n ń wí gbogbo tí ọ bá jẹ́ pé àwọ́ àfà ní kóhun náà lórí ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn bọ́lọ̀ bá se ọkọ̀ èèyàn ní onímímọ̀ táwọn èèyàn ọfọ kàn tán tí wọ́n lè sọ fẹ́ lómi wọ́n ó lè fẹ́ sọ fún pé ẹ̀fún wa ní mọ́ràn àbí kí ní ìdájọ́ ṣẹ̀rí kìí se gbogbo nǹkan náà lèyàn ó lè gbé wá mọ́sálásí àbí ní ó lè kọ sínú pépà pé mọ́fẹ́ bèèrè bèèrè gbogbo ẹ̀ ló ti yanjú irú ẹ̀ lóbìnrin yíwá bá nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ àmá nẹ́bí ò yí se pé wọ́n dá àwọn àlejò lóhun lọ́wọ́ nulé nínú yàrá tí ya ń láwa aisha wà náà lárábìnrin tí wá bá annabi sallallahu alaihi wasallam aisha wá ní jọta ya sọ̀kalẹ̀ pé kọ́tsẹ̀mí allahu kọ́wùlà láti tujadiluka fi zauji jọun la aisha wá ní mímọ́ fọ́lọ́un títóbi ọlọ́un

ntolúwa bá lóhun yọ̀nda fọ́mọ kéwú ọyọ̀nda rẹ̀ fún kíní ọyọ̀nda fàáfà náà ntọ́ bá sì jẹ́ haramu fàáfà káàfà náà mẹ́tàn rẹ̀ ìpáwà ní tàbí túbá ntọ́ bá jẹ́ haramu fọ́mọ kéwú òun náà ni haramu fún àfà but kámẹ́sà àṣejù lọ́nà méjèèjì àṣejù ma wọ́ pọ̀lọpọ̀ báwa ti ń wo pé ìgbésí ayé tó yẹ káàfọ́ ọmọ gbé èyí tàà sì tún fi kún ní pé pọ̀tkáfà náà kọjọ ànẹ́bì délẹ̀ sọ́lọ̀lọ́sọ́ kó jìnà sí gíní jìnà sí rújú nínú àdífì mi àwọn obìnrin ní ìwà ànẹ́bì àgbà kó ipé ní ẹnu àyè díẹ̀ ló ń fi ilẹ̀ fún àwọn ọkùnrin ti gbá gbogbo àsìkò rẹ mọ́ alọ́wọ́ nígbàtàwọ́ bá fi láà níbèèrè a ní kíníkan wọ́n ti gbogbo ilẹ̀ ìbèèrè tí wọ́n ilẹ̀ ti kún ilẹ̀ wá fẹ́ khasis lana yawma àfáwà lọ́jọ́ kan ọkùnrin kan gbọdọ̀ wá yọ́n pẹ̀pẹ́ àwa náà láàmọ̀ gá àwa láà ní ànábì sí ma dáhùn tó bá nídì òun ni hadithu bilali pé inú tá nẹ́bí ma ṣe bá nẹ́bí bá sọ̀kalẹ̀ mímbàrí lọ́jọ́ ọdún pé ọgbẹ̀yìn ọkùnrin o àti se kútúbàtán ọwá inú táwọn obìnrin tọrọ ni pé wá àdírẹ́sì àwọn náà káwọn náà fríì ọ̀rọ̀ mí ń bẹ kọ́dá àwọn lè máa fẹ́ kọkọ̀ àwọn ọgbọ́ àwọn sì fẹ́ mẹ̀dájọ́ ṣẹ̀rí à ń pa rẹ̀ fáwọn náà láyé annabi sì dáwọn lóhun àmọ́bà annabi ọba lọ wọn àti dání ọlọ wọn àti belal ẹ̀kọ́nù gbogbo ẹ̀yìn alásàlátù bá ti di pé nìkan wà mọ́ wà in private eh, place in privacy pẹ̀lú obìnrin olóbin àbọ́mọbìnrin ọlọ́mọbìnrin èwọ ni kí è bá ti se pé o nìdí kí sì nìdí náà ìmọ̀ kọkàn àbí kí n tí máa sóyàn pọ̀ ní ọkọ̀ àtaya kọ wà láàrin ìnẹ́já ìlú náà sí ìmáàmà kọ́ọ̀lá wà mí dhurriyati annabi ibrahim gẹ́gẹ́ bí èèyàn alábára bá ti ma tu basharun ọmọ annabi adama gbogbo tínú tí ọjá dẹwọ ọmọ annabi adama ni pé gbogbo inú àdánwò tàlkùránì náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ òun ni fẹ́ àwọn kankan ìfẹ́ ọmọ ìfẹ́ ìyàwó ìfẹ́ owó òun lọ́lọ́run fi àdánwò máa bá ọ̀pọ̀lọpọ̀ láwọn ọ̀nà wọ̀nyí òun ni sórọ̀tù káfí ń gbà tọ́lọ́run sọ́ràn tí ń sọ́tà nẹ́bì musa pé ọmọ kan a rí pé wà láwọn òbí rẹ̀ yí pọ̀ àmáfẹ́ tí wọ́n ní sọmọ yìí ní ọ̀sán lórí ibú pọ̀lọpọ̀ náà ti sórí ibú nítorí ọmọ ọmọ ọmọ ọmọ yìí ọmọ yóò jẹ wọn kọjá àlà kọ́dà wọn ó se tọ̀bí àwọn ọmọ ànẹ́bì àdámà ní kó nífẹ́ ọmọ rẹ̀ kó nífẹ́ ìyàwó rẹ̀ kó nífẹ́ òbí rẹ̀ àmọ́ sí ni kọjá àlà gbogbo nǹkan ibi tó fi òpin ni eléyìí ni ó ọlọ́run ní ayàn ọlọ́gá ànábí ibrahim sáré ní kọ́ọ́lá wà mín àdákùn mẹ́jọ òpin lórí mi o <laughs> mi bá jọ̀gá àwọn ọmọ ọmọ mi káwọn náà ọmọ jẹ ọ̀gá kọ́ọ́lá wà mín lóríyàtí ànábí ọmọ wá wá tampa pẹ̀lú kádàrá àwọn ọmọ mi ọmọ wá dí gbogbo ọ̀nà nítorí ọmọ tí ẹ kọjá àlàlélẹ́yìn tọ́pọ̀lọpọ̀ sí ń dánwò lónìí gbogbo ọ̀nà ni ọmọ fi blọ́kọ̀ ọmọ ọlọ́mọ nítorí ọmọ tí ẹ̀ àmọ́ ọba ipò wọ́ tó sì wí fọ́lọ́run bá nẹ́bí ibrahim kò búrú. ya bẹ́mi ọmọ ọmọ tẹlòmí ní àbá dánrù yíò wò ọ̀kọ́kọ́ ò lè dínà mọ́bí tọ́lọ̀ ń bá lẹ́ní kọ̀ọ̀kún òdè kò séése òun láàfin ma ń sọ fọ́pọ̀lọpọ̀ ọyẹ kọ́ ma nẹ́bí adámọ̀ ó ronú ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tọ́jú owó tọ́ mọ ọmọ ọmọ ẹlòmí kówó jẹ débi mọ́ flashback ó ronú èlò lòun ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ma ṣe báyìí ọlọ́nkan fà wọn yọ ni kí ló dé tí wọ́n fẹ́ sọ́rọ̀ ẹ̀dí pé wọ́n ni ọmọ pláni kádàrá àwọn àrọmọdọ́mọ rẹ̀ ta ń pláni tí ẹ ara kọjá lọ́mọ ànẹ́bí adámanu o àmọ́gẹ́ bí mo ti wí àwọn tọ̀bí àkánbẹ àwọn nǹkan tó wà nẹ́tíọ́rà fọmọ ànẹ́bí adáma láàrẹ ní kíni kọ́mọ̀fẹ́ kí dáadáa ọpin ní orí wọn kó jẹ́ ọ̀sán kan kò burú ànábì ibrahim náà wí kọ́lá wà mẹ́yìn lòríyà tí mẹ́rin bá tún bá kọjá àlàdé bí pé ní àyíṣẹ́ tẹ́ ń sàdúrà fáwọn ọmọ yìí ọ̀gbẹ́sìn yìí ànábì ibrahim náà ní wà mẹ́yìn lòríyà tí in pé kítọ ọmọ kan mọ́ da àmọ́ kítọ ọmọ tèmi ọ da kò burú kọ́lá wà mẹ́yìn lòríyà tí ẹsẹ̀kẹsẹ̀ lànàbí ibrahim sáré wí fọ́lọ́n pé ah alhamdulillah iné já ìlú kalin náà sí imama kọ́lá wà mín ah yóò jẹ́ pé dùríyà làrọ ọmọdọ́mà tí ọmọ bí tí ó pin pé àwọn ọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ náà ah, jáwọn náà ọmọ já sáájú tọ́ tí wá lè sì tọ́lọ́ قال لا ينال عهدي الظالمين in túnmọ̀ pé olúwa ọdáhùn àdúwà nabi ibrahim torí tí ọlọ́run ọba dáhùn kò ní fi má jẹmú sí ìtẹ́yìn ọba se lè yán wà pé àmọ́ o sẹmọ̀kẹ́ ìtẹ́yìn ọba ní ṣe tó nídi má jẹmú kò sí ni olúwa òwífà nabi ibrahim pé kò sí àmọ́ fi kíní sí ò fi má jẹmú sí pé ọ̀fẹ́ káwọn àrọmọdọ́mọ rẹ̀ náà máa jẹ ìmọ́mù kí wọ́n jọ̀gá láyà náà lò áhàdí àwọn tó bá já lábò sínú wọn ní jẹ́ ìmọ́mù láyà náà lò áhàdí alvọ́ọ̀lìmì wàhúnà níbi yìí láti wá ronú sí masala níbi yìí àti bí áyà míì ibi tó lúwa ti ní inna ma yakṣallọ́ha mẹ́ni ìbáàdì yìí al'ulama olúwa láwọn tí ma bẹ̀rù ọlọ́run nínú àwọn ẹ̀dá òun láwọn kíni òun láwọn ní mímọ̀ àwọn alfa òun láwọn àfa al'ulama níbi olúwa ní láyà náà lò án hadi al-dolimin alábòsí ò ní jẹ ìmọ́mù kò ní já sáájú àwọn alfa wa ni practically sáàmọ́ra alábòsí ti ń sáájú sáàmọ́ra àfáà tí ó bẹ̀rù ọlọ́run iná ma yá ṣe allọ́ha mẹ́nà ìbáàdì yìí al'ulama ọwà fàkáwọn ní mímọ̀ sọ́rọ̀ tó pọ̀ in conclusion a padà síbi ọ̀rọ̀ tọ́lọ́ náà ọlọ́dí ni lá kò sése láyà náà lò áhàdí àbọ́lìmì àdéhùn mi fún ànábì ibrahim yóò kò at the same time inna ma yaksha allaha min ibadihi al al’ulama àwọn tí ó ma bẹ̀rù èmì ọlọ́run òun làwọn kíni òun làwọn àfà ọ̀rọ̀ tọ́lọ́run ò lè mọ́ rí gbé kalẹ̀ báhùn náà pé alfa ni ọ bẹ̀rù ọlọ́run ọlọ́run ti gbí bẹ́ kò eléyìn náà kọ́ láyà náà lò áádí àgbọ̀lìmí èyàn ní jálàbò sí kọ́ jẹ́ ìmọ̀mù tọ́lọ̀un wíyàn o ní àwọn ẹlẹ́kọ̀ọ́ wá ní bóyá tí olúwafẹ́ ká gbọ́yé ń bí ní pé ìyàtọ̀ ń bẹ láàrin a leader and a ruler èyàn lè jẹ́ gíní ó lè jẹ́ ruler àmọ́ kò ní jẹ́ gíní kò ní jẹ́ lídà kí là ń pè ní ìmáàmù èyí tí wọ́n náà gbọ́yé òun kí ní túnmọ̀ ìmáàmù orí irun òun ni pé ẹ máa wò míbí tí ń se ẹ máa se gíní gbogbo ẹn tí ń darí èèyàn tí ò lé pé ẹ máa wò míbí tí ń se bí n ti kó jẹ yẹ o bí n ti jàmbá ẹ̀yìn náà má jàmbá ó lè jẹ́ ẹ̀pẹ́ ló ko tẹ́ rí ẹ̀pẹ́ àmẹ́láyà náà lò áhádí àvọ̀lìmì ìmọ́mù lẹni tí ó lè bọ́ ta pé bí i ti ń se yíò ẹjọ́ mi pé àkáǹtì tèmi náà ní ẹgbẹ́ mi náà rìn sí ní ẹ̀yìn náà mẹ́rin lọ bò mí o àmọ́ ń jọ tí ó bá ti di pé ìtọ́ pọ́pùlà lọ́dọ̀ jíwà yí pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹgbọ́ <laughs> ẹmẹ́sẹ̀ gíní láyà náà lò áhàdí àbọ̀lì alábòsí ni ọ́ àmúlé wáyé bẹ́ẹ̀ pé pọ́ ní ọwà wájú òun láti wílẹ̀ kan ni ẹ̀ẹ́tẹ̀ lásẹ̀ rẹ̀ o kọmọ bá dàlúrú dárò olmọ̀fsádá mọ̀kọ́dámún àlá àmá alhuwa imamun la imama lọ́lọ́n sí lóhun fún annabi ibrahim imama la annabi ibrahim tọrọ fún kíní parọmọdọ́mọ rẹ̀ torí náà gbogbo ẹn bá ń sáájú àwọn èèyàn àwọn èèyàn tó pọ̀ ní àwọn èèyàn tó kéré ni bọ̀bá fẹ́ jẹ́ ìmáàmù in tí wọ́n fi mọ̀ ní pé à sí mo lè pé ẹ máa wò mí bí n ti ń se <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà o torí pẹ́ ni tí <laughs> lóbi lè pé bí n ti ń se bẹ́ẹ̀ nìkẹyìn náà máa sí in tí ń bá jẹ́ o nìkẹyìn náà jẹ́ ibi tí ń bá rìn lọ bẹ̀ nìkẹyìn náà rìn lọ lópin ìgbà tí èyàn bá ti rí báyìí ó lè jẹ́ rúlà àmákèèsè lídà tọ́lọ́n tọ́lúwà pè ní ìmáàmá ìnẹ́já ìlú kalẹ̀ náà sí ìmáàmá bẹ́ẹ̀ náà làwọn àfáà tó áyà mẹ́nubà náà in ba n fàyà lẹ́nu tí ń fàdíìsì lẹ́nu tó ya kò kí fàlẹ́ìsà bí ààlìmì fàlẹ́ìsà kẹsàfà torí pé olúwa ní iná mayakṣà lọ́ha mẹ́nà ìbáàdìí a jẹ́ pàwà láàrí define who is an alpha toró ti dàrú lónìí tàlàfà ìdánwò ńláńlá pé káwà náà pé kí ni definition àfáà definition àfá láwùjọ mi láwùjọ wà yìí ni pé pòkí ni ẹ̀ntàn bá rí pé ọya pòkí jù òun ni wọ́n máa pé alfa ẹ máa hàyàn báhùn àwọn náà ti ní pé o ìmọ̀ kí wọ́n mọ̀ mọ̀ sí náà àbí kí wọ́n mọ̀ mọ̀ ìrọ ọba ti wá gbé kankalẹ̀ wọ́n alfa sẹ́mọ̀ pé àwọn náà ti ń rí define <laughs> ta ní jẹ́ àfá àmẹ́ni tí ń jẹ́ alimu olúwa ní iná ma yàkṣà lọ́ha min ìbáàdì yí al'ulama àwọn wọn ni wọ́rọ̀ sátú làmbíyá yóò torí bàbá àwọn min ibadihi al-ulama eh, sheikh imran abdulmajid eleha àwọn ni wọ́n sọ̀rọ̀ tó pa mílẹ̀rin pé àwọn ibìkan bẹ tí <laughs> àwọn ò lè rìn súnmọ́ bẹ̀ mọ́ láwọn èkó pé jẹ́ bá ti rí ìyàn báwọn ti rí yìí tí ó nírùngbà tí sì ń wá gbádájí gbákan báwọn bá wá kọjá láwọn nẹ́bì kan máa pé àfá ìyàyí náà wọ́n jí mọ́ ra gíní àwa náà ní ẹn sí kò rí bẹ́ẹ̀ yìí tó rán mọ̀ pé àwọn tí mọ́ rí báyìí ìyàyí wọ́n mọ́ ná wọ́n ra orí kíní wọ́n ra ẹ̀dọ̀ kíní wọ́n ra fún kíní tí wọ́n mọ̀ láàfà èyí ń kí wọ́n là máa wo olúwa sí ní ìnàmá yàkṣà lọ́ha mẹ́ni ìbáàdì yí alọ́ọ̀lámà pé àwọn tí ó mọ̀ bẹ̀rù ọlọ́run làwọn ní mímọ̀ báwà bá wá ń wo pé náà eléyìn náà àfáà ní kò sí wá bẹ̀rù ọlọ́run ìmáàmà àti láyà náà lò áhàdí ọ̀bọ̀lìmí olùwàkọ́mọ́sá rọ̀zákọ̀ wà ní ilman náà fíà ìmà tí ó wúlò because ìmà tí ó wúlò lè tọ́kọ́ wúlò fẹ́ ni ó ní tẹbá gbọ́tún mọ̀ ilman náà fíà àtà náàbì ní a máa tọrọ ẹ̀ ìyẹn ni pé ọgbọ̀dọ̀ kọ́kọ́ wúlò fẹ́ni tó ní máa ń pé mọ́dàbí àtùpà Ma dàbí gíní bí àtùpà bó látùpá máa ṣe níbo ló dúdú jù ẹ́ ìdá àtùpà ni ó ní ní ọ dákì jù ó sì máa tanná sí mẹ́yàn bá rí báhùn kọ̀ dá ọ̀ elman náàfi a ní ìmọ̀ tí ọkọ̀ wúlò àádẹ̀rẹ́ example púpọ̀ nígbèsí ayé àwọn alfáà ọ̀pọ̀lọpọ̀ tíra táwa ń kà lónìí táwa ń sáǹfà ní bẹ̀yìí ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn kọ fún ni pé torí tara tàwọn ìfẹ́ gbàgbé nǹkan báyìí mo fẹ́ tún mọ̀ nǹkan báyìí àwọn ọ̀kọ́ ń torí pé káwọn èèyàn ma pariwa àwọn pò díye jíra báyìí tó se yes ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n se tíra yìí nítorí ah, káwọn ọkọ̀ kìíní yìí àwọn olè máa rántí àwọn olè máa torí pé àwọn mọ̀ pé ìmọ̀ tó wúlò lè tọ́kọ́ wúlò fún èèyàn kó tó máa tàn mọ́lẹ̀ rẹ̀ sẹ́lòmí kíyàn má dàbí àtùpà àbíkọ má dàbí ọ̀rọ̀ olúwánú sọ́rọ̀tùl bá kọ́ra bákan náà àtàmùrú na náà sàbẹ̀lbẹ̀rẹ̀ wátàn sáúná àǹfòsàkùn èyàn ma pàṣẹ fáwọn èyàn ẹ̀sì orí ara yìí ọgbẹ̀n tí ó bá nírò àwọn qualities báyìí lẹ́ìsàn mínà lọ́ọ̀lọ́mà inama yaksha allaha min ibadi yìí èyí tàà wá ń wí yìí a pé máa súnmù ní alimu àti wílẹ̀ kan a pé kíni kíni tún máa súnmù ẹni tí ọ gbọdọ̀ sẹlọ́un àwọn ní èyí tó rinlẹ̀ nọ́ọ̀rọ̀ ni pé kọ́dà àwọn annabi ọlọ́run bí tí wọ́n ti ní ìṣẹ́lọ́run níbi iṣẹ́ tí wọ́n ti ní tako níbi iṣẹ́ tọ́lọ́run rán wọn ọpọ́síbù láwọn nǹkan mí náà but èyí tí a sáfẹ́ fi rinlẹ̀ ni pé alẹ́sìmọ̀ pé ọlọ́run ọ̀ṣọ́ kò ní iṣẹ́ kò sí fún àfá o kò sí fún kíní kò but àfá ọgbọ̀dọ̀ jẹ́ kọ́ wà ní lẹ́bù kan tí ó ma rìflẹ́kì àánú ọlọ́run tó se fún táńpẹ̀ ní ma kó sì jìnà sí kíní kó jìnà sí kíní èrújú torí pé àfá lè má se tí ọ̀dá àmúrìnà kíní ọ̀rìnà rújú gbẹ̀lá náàbì kọwà sallallahu alaihi wasallam هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين aha ok ẹ̀rákan ẹni so tọ gbọ́rọ̀ ìlànà ń ta fẹ́nu ti gbọ́rọ̀ kọma ma mú lò mú ní bẹ́yẹn bá lórí nẹ́ẹ̀tì kó ló lórí download wọ́n ló ti wá download ẹ̀ kó tó ó ti print ẹ̀ àbí ọ̀fisórí fóònù àhá pé ẹni ọba wá nídi ẹ̀ tí òun ní sẹ́sẹ̀ lọ náwó íntánẹ́ẹ̀tì ó lè wá òun ó tún ara dáadáa tó yẹ so kó rí abdullahi àbí ọ̀dà inṣáàlá ọ̀dà púpọ̀ آه، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه